اتخذ خاتما الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته النبي صلى الله عليه وآله وسلم حديث ينصف يكون كان يوركا eléyìí tó ṣe pé wọn kọ ìrántí allahu sí lára ẹ máa sọ pé wọn kọ ìrántí allahu sí nǹkan lára ìtumọ̀ rẹ̀ ni pé wọn kọ ọ̀kan nínú àwọn orúkọ allahu sí lára. ويا الله الرحمن الرحيم الملك القدوس السلام نقول فرق الله أسماء مقدسة أو رقة من نقول فاتمة الله نعم مقدس nítorí lọ́dọ̀ أهل السنة والجماعة wal jama'a wọ́n ní gbogbo Allah nǹkan tá a bá ń sọ nípa pàápàá Allah ńlá sọ nípa òun náà pàápàá nǹkan tó bẹ́ẹ̀ mọ pàápàá nǹkan tó ń gẹ́gẹ́ lédè Yorùbá tẹ̀lé pàápàá nǹkan nǹkan bó ti ṣe rí fúnra ara rẹ̀. originality nǹkan bá nsọ sọ nípa pàápàá Allah la gbọ́dọ̀ sọ nípa àwọn orúkọ rẹ̀ la gbọ́dọ̀ sọ nípa àwọn ìròyìn rẹ̀ la gbọ́dọ̀ sọ nípa àwọn ẹsẹ̀ rẹ̀ orúkọ rẹ̀ ìròyìn rẹ̀ iṣẹ́ rẹ̀ gbogbo eléyìí ọbọ sábẹ́ ìròyìn Allah ọbọ sábẹ́ ìròyìn Allah. torí rẹ̀ lọ́dọ̀ ahlu sunnah wal jamaa'ah wọ́n lófin kan tó sọ wípé al-qawlu fi s-sifati kal-qawli fi dh-dhat ẹ̀wé. al-qawlu fi s alakọwulu kal-qawli fi dh-dhat. al-qawlu fi s-sifati kal-qawli fi dh-dhat. náà máa ń sọ nípa zaatullah pàápàá allah a sọ wípé mọ̀kọ́dẹ́sà ajẹ́pọ̀ àwọn orúkọ rẹ̀ náà ń kọ́ mọ̀kọ́dẹ́sà àwọn àròyìn rẹ̀ ń kọ́ mọ̀kọ́dẹ́sà àwọn ẹsẹ̀ rẹ̀ ń kọ́ mọ̀kọ́dẹ́sà. nísìnyí allahu azza wa ò gbọ́dọ̀ fi ìdọ̀tí. ẹ̀gbin a ò fi lọ Allah a ròyìn rẹ̀ mọ́dọ̀tì a ròyìn rẹ̀ mẹ́gbin nísìn wọ́n sọ pé àwọn mẹ́ta la wà ń bí ló ṣe kí tó sì kẹrin wa fẹ́ máa gbọ́ abẹ́ awa mẹ́ta la wà ń bí ló kẹrin wa méjì la àwọn méjì la sọ̀rọ̀ Allah ló sì kẹta wa ìgbà tẹ́yìn bá sọ báwọn nǹkan wà lẹ́nu yín òun náà ni pé Allah ló sì wa ló sì kẹrin wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀. ó wà nílé ìtọ̀ ó ń yàgbẹ́ ń tọ̀ ó wá sọ pé Allah ló sì kejì òun wọ́n sọ pé báwo ló ti sì kejì rẹ̀ wọ́n sọ pé Allah ń bẹ pẹ̀lú òun níbí wọ́n sọ pé báwo ló ti ṣe wà pẹ̀lú rẹ̀ níbí ó ló wà pẹ̀lú òun níbí pẹ̀lú pàápàá rẹ̀ láwùjọ yẹn kófò tẹ̀lé mọ́tò kófò gbọ́dọ̀ yìí pépè sórí nítorí àwọn tó sọ pé ọlọ́run fẹ́ ní gbogbo bíbí bẹ́ẹ̀ ti yí ìmánú kò firi ìmánì àwọn kèfèrí ni tẹ́lẹ̀ náà ìmánì kèfèrí kí ni túmọ̀ rẹ̀ kófò. tábà wọlé ìgbẹ́ táwọ́ fi ta ti fẹ́ tọ̀ kò sí tó burú o tẹ́ sòrùka kó a pé lókè rẹ̀ wọ́n bá ń kọ́ ọ. orúkọ kan nínú àwọn orúkọ Allahu sókè rẹ̀ lópin ìgbà tó bá yẹ pé ẹka ṣe bẹ́ẹ̀ láti máa forúkọ yẹn sókè kìí ṣe pé wọ́n bá yín han orúkọ Allahu sí láṣìírí sọmọ kó orúkọ táwọn èèyàn fi sọ wọn kọ àṣírí ni ìyẹn ni àwọn sára òrùka rẹ̀ tẹ́wọ̀n fòrùka sọ́wọ́ pọ̀ nfin sobe ònfin kọ́sí ànábì wa Muhammad sallallahu alayhi wa wa nbọ̀lẹ́ fòrùka náà sí ọwọ́ òlẹ́ fòrùka náà sí ọwọ́ òsì ọmọ ká eléyìí tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ eléyìí ni ìka ọmọdéyìn eléyìí ni ìka sàárín ìka yìí lẹ́ẹ̀ma forùka yín sí ibi dáná bí máa ń forùka rẹ̀ sínú lọ́wọ́ òsì ẹ̀gbà wa kàn pé lọ́wọ́ ọ̀tún ọmọ ìka yìí tọwọ́ ọ̀tún ṣùgbọ́n àwọn ẹ̀gbà wa tó sọ pé tọwọ́ òsì ọ̀pọ̀ ju èyí tó sọ pé ọwọ́ ọ̀tún lọ orúkọ yín yẹn wọn kọ ọlọ́ọ̀hùn sí lára tó bá fẹ́ lọ tọ̀ ọ ọmọ yọ òrùka yẹn kó lọ́wọ́ nítorí pé tá a bá ń yàgbẹ́ àbí tá ń kan kò lára wa tí wọ́n kọ orúkọ Allah sí nǹkan kan kò lára wa tí wọ́n kọ orúkọ Allah sí ánsẹ̀ ti wa wà àwọn ahadith wà Allah nínú rẹ sálẹ̀ alẹ́ mú wá bẹ̀rẹ̀ lókun kò bá sí ní títàn sílẹ̀ nítorí pé tẹ bá tó tàn án kọ́dà tẹ bá tàn án tí èsì kálukùránì ẹ wà níwájú rẹ̀ kò sí wàhálà tẹ bá sí péjì alukùránì yẹn tẹ bá wọ ọbẹ̀ lèèyàn dáràn kọ́dà nǹkan kan gbọ́dọ̀ sí lára rẹ̀ tó bá wọlé ìgbàgbọ́ wọlé ìtọ̀ yóò mọ sọ nǹkan tí ó túmọ̀ sí ọ̀rọ̀ Allah àbórúkọ Allah torí ẹ̀ wọlé ìgbẹ́ pọ̀ wọlé ìtọ̀ pẹ̀lú ansẹ̀t rẹ kódà kó ṣe pé kò sí ní títàn sílẹ̀ àmọ́ bá pè ọ́ yọ sọ̀rọ̀ nǹkan tó sì fi sí àmì tó fi mọ̀ pé wọ́n pè ọ́ òun náà láyé al torí pé o ti jẹ́ kí ánsẹ̀ tí wọ́n máa kí alukurani níbo nílé ìgbẹ́ àti ilé ìtọ̀ eléyìí báyìí wa òrùka anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n kọ́ sí lórí wọ́n wọ́n wọ́n wọ́n gbẹ́ sí lórí pé Muhammadun rasulullah Muhammadun rasulullah àti ètò torí Muhammad kì í rasul lóòótọ́ gbọ́dọ̀ mú wọlé ìgbẹ́ kò sì gbọdọ̀ mú wọn létọ̀ àmọ́ rọ̀ṣúlù Allah orúkọ yẹn ètò táwọn fi sọ̀rọ̀ bá àyè tí là ń fi ṣògbé lásán tẹ́tí táwọn náà bá lò àìpá nǹkan ti ànábì sọ̀rọ̀ bá àyè sẹ́lẹ̀ wọ́n tún máa ń lo orúkọ yẹn gẹ́gẹ́ bí stamp táwọn bá pe àpèkọ ìwé tó bá pe àpèkọ lẹ́tà tó bá kọ̀wé sẹ́nìkan. níparí òrùka rẹ̀ yẹn wọ́n yọ wọ́n fi sínú tàdá nínú ink wọ́n wá fi lẹ ìwé yẹn ẹ mọ̀ pàtó muhammadun rasulullah a sì ti rírò àwọn òrùka yẹn ti wá ní ìsìláyè kárí dáadáa àwọn yẹn wà sákẹ́kọ̀ọ́ ní màgàn àmọ́ tí tí wọ́n bá kọ lẹ́tà tí wọ́n pe àpèkọ wọ́n máa pe ẹnìkan máa kọ wọ́n máa ti kọ lẹ́tà lórúkọ wọn kó lè mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ ní lẹ́tà yẹn ti wá òrùka tí ó fi sọ́wọ́ yẹn wọ́n kọ orúkọ rẹ̀ sí la àbí bó ṣe ń fẹ́ signature òun rí tí wọ́n wá mú òrùka yẹn wọ́n kì bọ ní inkpad wọ́n fi jan ìwé yẹn tó bẹ́ẹ̀ lẹ́rìí èrò Sheikh Ibn Baz rahimahullah bẹ́ẹ̀ làwọn kan náà wà tó jẹ́ àwọn afọ́jú tá a mọ̀ tó jẹ́ olùkọ́ wa tó tọ́jú pé tó má kọ̀wé òrùka yẹn wà lọ wọn yọ wọn kì bọ yín wọn bá àwọn jàmá wò yẹn. tọ́ kí ló dé ti sànẹ́bì sallallahu alaihi wasallam tó fi ń lo òrùka rẹ̀ gẹ́gẹ́ bí stamp orúkọ ànẹ́bì sallallahu alaihi wasallam ànàbí al-ummi ànàbí al-ummi ànàbì tó kọ̀wé ànàbì tó kàwé ànàbì ọ̀mọ̀wé kọ̀ọ̀kọ̀ mọ̀wé kà. sọlọlọ alaihi wasallam eléyìí jẹ́ àgbéga fànàbì yàtọ̀ sí wọ wọn á sọ pé mi náà mọ̀wé kọ ìmọ̀wé tà fi kọ́ ṣe ànábì á sọ pé o rọrọ sọ burúkú o rẹ ò pé kọ́ ṣe ànábì o ìbá náà ló tún kọ́ wa ká wá mọ́ náà ló tún kọ́ wa kájá ni tó ṣe é pé a máa lo àsìkò wa fún nǹkan tó pàtàkì òṣìṣẹ́ tó pàtàkì bí ká máa fi wá àdìsí wa ń sọ pé tábà ti fẹ́ wọ ibi tá a ti fẹ́ yàgbẹ́ tá fẹ́ wọ ibi tá ti fẹ́ tọ̀ tí wọ́n bá kọ orúkọ Allahu sára òrùka wa á yọ òrùka kó tó di pa wọ ibi tá a ti fẹ́ yàgbẹ́ á yọ òrùka kó tó di pa wọ ibi tá ti fẹ́ tọ̀ tàbá wa yọ lọ́wọ́ sásọ sáko á wọ ibi tá ti fẹ́ yàgbẹ́ ni rárá á ti síta á ti síta nígbè wọlé ìtajà sì ti sí ọ̀rọ̀ ọ̀rùn kẹ́ni tí èsì àwa kó mú un àbẹ ẹkọ ni tó a fi síbi tẹnì kan sí ni mu a fi síbi tẹnì kan sí ní mu lẹ́yìn ìjẹba tó bá yẹ kíkọ awá títí alẹ fi síbi tẹnì kan sí ní mu àárí òbúrú káfíń kankan wé káfíń kankan wé káfíń kankan wé ká sọ sápò wa pẹ̀lú ká mọ̀ pé kọ̀tọ́ ká ṣe bẹ́ẹ̀ àfíngbà tá à ń bẹ̀rù ìtẹ́ nìkan lè jí mú ẹlẹ́yìn ìjẹba nǹkan àti tiẹ̀ ń tọ́ka sí i Abu Dawud wọ́n á sọ pé gbà wáyé hadithun munkar hadithun Abu Dawud rahimahullah nínú tírà rẹ̀ eléyìí tá n yìí kí lórúkọ tírà yìí sunanu sunanu Abi Dawud sunanu Abi Dawud asùnmọ̀ kékeré ṣe sunanu Abi Dawud nìkan lọ́wọ́ àti ń jẹ́ sunan àtúnisúnánú An-Nasa'i atúni sunanu at-Tirmidhi atúni sunanu Ibn Majah lẹ́sẹ̀ máa tó níyàwó lọ́sọ̀ pé à ń sọ pé sunanu Abu Dawud wọ́n á sọ pé sunanu Ibn Majah olódò. the fourth one is sunanu Abu Dawud ẹlẹ́kejì sunanu An-Nasa'i ẹlẹ́kẹta sunanu ìwọlọ́ parí àwọn olùmọ̀ wọn máa ń tí wọ́n rí kan ti dè bẹ́ẹ̀ àhàn nínú experience sunan ní Abu Dawud ìdẹ̀lẹ̀ àdéhùn tó wà sàhí pọ̀ sí jù followed by sunan ní Nasa'i followed by sunan ní Tirmidhi èyí tó kàn ní sunan ní Ibn Majah tó láwọn àdéhùn tó bá ọ̀pọ̀ ń bẹ jù ẹtún tó ká gbọ́ sunanu àbí ìdáwó sunanu sunanu sunanu ọjọ́ mélòó àmọ́ sọ pé alukotobo sèta nbọdún méjì yòókù wa Sahihul Bukhari àti ẹnìkan sọ pé Sahihul Muslim àti Sahihul Bukhari sọgbà ha kíláàrú yìí. torí pé Sahihul Bukhari ọ̀sọ̀gà fún Sahihul Muslim àwọn àdìsí tó wà ń bẹ̀rẹ̀ wọ́n gún régé ju èyí tó wà nínú Sahihi Muslim lọ. torí rẹ̀ ẹni sọ wípé lawla al-Bukhari yò àwọn olùmọ̀sọ bẹ́ẹ̀ lawla al-Bukhari yò lama dhahaba Muslimun wala ja lawla al-Bukhari yò lama dhahaba Muslimun wala tí o bá ṣe tìmọ́mù Bukhari ni muslim wọn ò ní sọpọ lọ wọn ò ní sọpọ bọ ìyẹn ni kí wọn bá ti dá àmàláyé yìí al-Bukhari ni allah olóhùn sábàbí fún tani àti ìṣẹ̀lẹ̀ muslim torí alimami al-Bukhari afa imaamu muslim takhasama qawmun fil wa muslimin ladayya faqalu ayyudhayni taqaddama faqultu laqad. فاق البخاري صحة كما فاق في حسن الصناعة مسلم صلى يجع لدوني وانسي فانفع تري صحيح البخاري أتي مسلم أي ذين تقدم إيوني نكرا ونجد لا تسواجه فقلت لقد فاق البخاري صحة ما تقول صحيح البخاري òun ló ga jù nípa jíjẹ́ sahih kàmá fákọ fi husn as-sina'ati muslimu àmọ́ ká mọtìrà kọ á muslim ló gbogbo orókè òdodo ni sẹba ń ka sahih muslim tó fi kà tán òní máa ń pè tíra ti tán yóò tún máa wù ọkọ tó kù sí tó máa ń ka bukhari à kò rí bẹ́ẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ yẹn àdìsí kan. Al-Bukhari yìí lè mú wá lọ́nà mẹ́jọ ọ́ndà àkọlé ọ̀tọ̀ọ̀tọ̀ Muslim Allahu Akbar tí ẹ máa ń ka tírà rẹ̀ ò ní kẹ́kọ̀ọ́ tán òun mú àdìsí wa once and for all àti gbogbo àdìsí tó relevant sí once and for all lójú kan náà torí rẹ̀ àwọn ẹni tó wá dúró báwọn fẹ́ ṣe sọ́rọ̀ o àwọn tíra méjèèjì àwọn ẹni tó ń ṣe sọ́rọ̀ muslim pọ̀ gan-an torí pọ̀ rọrùn láti máa ṣàlàyé àdìsí tó wà mẹ́ kéṣe bíi Bukhari tó tún láàdìsí yóò tún rí nbó yóò tún rí nbó náà ẹni tí ń ṣe sọ́rọ̀ rẹ̀ gan sọ pé omi tún bọ̀ láìpẹ́ yìí níbi tó ti ṣàlékún kẹ́lẹ́mọ̀ báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ alimami Abu Dawud tá ń sọ̀rọ̀ rẹ̀ Abu Dawud wọlé lẹ́yìn tọkọ súnánù Abu Dawud Abu Dawud as-Sajistani Abu Dawud as-Sajistani atúní Abu Dawud at-Tayalusi àní Abu Dawud tíra ti lẹ́yìn súnánù Abu Dawud at-Tayalusi tíra tiẹ̀ Musnadu Abi Dawud at-Tayalusi musnadu abidawo afayalo kí ni àtúntò aláàrin sunan àti musnad gbogbo ẹtúrọ àdìsí ni o tó sọ pé musnad túrọ àdìsí ni tó máa sọ pé sunan túrọ àdìsí ni yá ni àtúntò aláàrin méjèèjì sàlọ́mà ẹ̀ka máa wà wòran kẹjókòó bí àwọn ẹni tó ṣe é pé ràní ọ̀tọ̀ ní tó ń sọ ọ̀tọ̀ níbi tọ́pọ̀ lọ́wọ́ wà. Kini ni yàtọ̀ láàrin sunan àti musnad. Bẹ́ẹ̀ni ọgbà nǹkan gbà lérò pẹ̀lú musnad òun náà ni tírà tó ṣe wípé a ti ya gbogbo hadithi táwa ní lọ́dọ̀ fún sàhábí kọ̀ọ̀kan sọ́tọ̀ọ̀tọ̀ kì í ṣe gbogbo hadithi tó gbà wá láyé o hadithi táwa ní lọ́dọ̀ fún sàhábí kọ̀ọ̀kan àyà sọ́tọ̀ọ̀tọ̀. wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú Abubakar radiyallahu anhu. tọmọ pa Abubakar lọgbàá wa yọkọ sí ọńdà báàbò Abubakar abala Abubakar àdìsí tó wá ní tọmọ pé Umar lọgbàá wa báàbò Umar àdìsí tó ní tọmọ pé Usman lọgbàá wa báàbò Usman àdìsí tó ní tọmọ pé Ali ibn Abi Talib lọgbàá wa báàbò Ali ibn Abi Talib tó ni wọ́n máa ṣe títí títí tó fi dórí gbogbo sàhábí tó ládìsí lọ́dọ̀ rẹ̀ àmọ́ sunan, ni òun náà ní tí ra hadith tí wọ́n kó wọ́n kó hadith gbọ́n nínú rẹ̀ tẹ́sí hadith sàhábí ọmọ wọnú ti sàhábí mi ti sàhábí mi ọ̀tẹ̀lé tẹlómi ti tẹlómi náà tẹ̀lé tẹlómi lọ́ńdà àkọlé láti ṣe tó fẹ́k báwo lẹ́nu kọ́kọ́ rí. bàbá yẹn ní tó láti wọn lọ́dọ̀ yóò tó àdéhùn wọn gẹ́gẹ́ bọ́ bá ṣe rí kọ́ yẹ kọ́ wá èyí tó ní í ṣe pẹ̀lú pé tá a bá tọ̀ kátábà tá a bá yàgbẹ́ kátábà lọ́kọ̀ kó wa bábúlé ìsọpáàbà àbí kọ́ sọ pé bábúlé ṣẹ́ńjà tó tó bá tún yá lọ́sọ̀ pé bábú alẹ́ síyàk bábù ká máa rún pákó. Abu Hurairah ló ládìsì Abu Umama ló ní hadìsì Anas ibn Malik ló ní hadìsì ló kó gbogbo ẹ̀jọ́ sójú kan náà. ṣùṣùgbọ́n nǹkan yọ kẹ́kẹ́kẹ́ ṣàkíyèsí wípé tíra sunan ó fi yàtọ̀ sí tíra fúk níbi ẹsẹ̀ ń tò ó ní níbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ àwọn tíra sunan yẹn wọ́n lè má bẹ̀rẹ̀ pẹ̀lú kìtàbù fàhà ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú kìtàbù imáàni. kìtàbù ìmán so bẹ́ẹ̀ bí Bukhari ó bẹ̀rẹ̀ tírà rẹ̀ pẹ̀lú kìtàbù bad'il wahyi báwo ni wahyi ṣe bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ bá nàbì sallallahu alaihi wasallam sọlẹ́yìn rẹ̀ ó lè mú kìtàbù ìmán wá Muslim kìtàbù ìmán sọlẹ́yìn rẹ̀ wọ́n mọ̀ wá mú àwọn àdìsí wa ala abwabil fiqh lẹ́yìn ìjọba. Abu Dawud nínú súnánù rẹ̀ ọ sọ ó ní gbogbo hadith tó ń bá mú wá ń bì tó ń bá fi lè kọ́ tó ń gbẹnu lọ tó ń sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ fẹ́ mọ̀ pé hadithun salihul hujjah hadithun ìyẹn pé hadith yìí dáa ká fi tẹ̀lé ó dáa ká fi tẹ̀lé ìyẹn pé hadith yẹn fẹsẹ̀ rinlẹ̀. كما في صالح الحجة إنه قد حديث صحيح أبي قد حديث حسن أما سمى بموادي سوى سمى باكل الصرلين لي كما إذا حديث صالح الحجة ده كوي لا يجب وادي كيرو رأيته سندي فالحديث حديث منكر حديث shine hadithun munkar هو الحديث الضعيف المخالف للحديث الصحيح بما رواه راو ضعيف مخالفا به رواية الراوي الثقة حديث تلت tọ́takò hadithun sahih là ń pè ní hadithun munkar àbí hadithi tẹ́ni tọ́ lẹ tọ́gbà wá tọ́takò hadithi tẹ́ni tí ó jẹ́ olódodo gbà wá à ń pò náà ní hadithun munkar kí ni ìdájọ́ hadithun munkar sáàdì tí a máa ń gbà ní àbí ìta sọnù ìta sọnù tó yẹ wa àwọn wá sọ wípé wọ́n ń sọ nípa biography ẹni èèyàn kan sábà wọn biography àwọn tí máa gbàdí sí wa àfẹ́ mọ̀ pé lágbájá ti ń bẹ́ẹ̀ náà tó gbàdí sí wa èèyàn gidi ni àbókùrọ̀ sẹ́ni tí máa ń há nǹkan dáadáa ni àbẹ́ni tí nǹkan ti dàrú má lójú a lọ wo tíra kan tíra pọ̀ o tíra pọ̀ o àmọ́ tíra kan wà tó yẹ pé gbogbo ọmọ tí bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ni òun ló òun ló summarize gbogbo òrìn àjò àwọn tí ó rẹ gẹ̀dẹ̀ yẹn á sì gẹ́gẹ́ bíi dictionary àwa máa wá ẹni tá à ń wá ni bàbá ti rí i níwájú rẹ̀ wọ́n kọ ìdájọ́ rẹ̀ wọ́n ń pè ní takaribu at-tahdhib ẹ̀rú takaribu at takaribu at lẹ́gbìn hajar tíra yẹn ó pàtàkì ó pàtàkì ó pàtàkì púpọ̀ bọ́ọ̀ bá ní tíra rẹ́gẹ́dẹ́ tí ń sọ nípa àwọn gbàgbàdé tiwa tó bá ti lélẹ̀ yẹn yọ ọ̀ràn ọlọ́gàn. ìyẹn ni pé kókó gbogbo ìrìn àjò àwọn olùmọ̀ nípa ọ̀rọ̀ lórí àwọn ẹni tí ń gbàdé tiwa takribu tahdib tahdib wà o tíra kan tó ń jẹ́ tahdib à ń pè ní tahzibu tahzib Ibn Hajar náà ló kọ àmọ́ ti tóbi jù ó wá padà sọmaráìzì sísèrè Taqribu Tahdhib Taqribu Tahdhib gẹ́gẹ́ bí dictionary tamaman gbogbo tíra rìjàl náà bí dictionary ni o àmì léyìí òhun yàní khulafatul khulafa summary of the summary. ó sì ó rí pé ẹni tó ń wá yẹn nínú àwọn edition mi ẹni tó ń wá yẹn wọ́n kọ́ pẹ̀lú red pen uh, red ink so that ó fi tètè rẹ́ni tó ń wá àlàyé nípa rẹ̀ in black ink tó ń bẹ̀ yẹn ló ti lọ wo kí ni wọ́n sọ nípa ẹni tó gbàdìtò wa níta bá sọ nípa rẹ̀ níjọ ọmọ pé á ah, lágbádá ń bẹ ẹni tó gbàdìtò àdìsí yóò lè jẹ́ àdìsí tó fẹsẹ̀ rìn lọ. Abu Dawud tó ń bá ti wá sọ wípé tó bá sọ̀rọ̀ lórí hadith àjẹpẹ́ ayé ọ̀rọ̀ yẹn wò àkànní ti hadith yẹn sẹ̀rí sunan Abu Dawud ní tó fà tá à fún kọ́ ní ìsìn nínú sábàbí yẹn àkọ́kọ́ òhun làwọn hadith tó jẹ́ pé gbogbo ẹ̀fẹ̀sẹ̀ rìn lẹ́ ń bẹ̀ jù nínú àwọn sunan yàtọ̀ sí Sahih Bukhari àti Muslim ẹlẹ́kejì oní gbogbo tíra tọ́k tí wọ́n ní gbogbo mazahib wọ́n máa sábà lo sunanu Abi Dawud láti má di tirẹ̀ wá gbogbo àdìsí wọn fi sẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń bọ́ ló ti máa wá sunanu Abi Dawud so Abu Dawud yìí tó ń bá wa sọ pé gẹ́gẹ́ bó ṣe sọ́ńbi àdìsí ó ní hadithun munkar láti wá lọ wo tíra kan á lọ wo tíra kan wọ́n pè ní mukhtasaru. مختصر سنن أبي داود مختصر سنن أبي داود أما كان يسون ياو ها أما تقول أنسون أبي أنسون ثم أبيون أنتم أنسون أو أما هو ها ها ها ها ثم قلت سنو تبعتك مختصر سنن أبي داود alimọ́ndèrè tó bẹ́ẹ̀ ma tó bẹ́ẹ̀ ma ẹ̀ ma alḥafiz alimọ́ndèrè ńlọkọtìrà àtàràgìbò wàtàràgì ńlọkọtìrà àtàràgìbò wàtàràgì. wọ́n wá gbé gbogbo súnáni àbìdáwò ó tún jà pọ̀. gbogbo àdìsí kọ̀ọ̀kan onáà tó máa sọ̀dájọ́ lórí ẹ̀. ìwé ẹni tá a máa ń kọ tírà àwa wá rí àdéhùn kan nínú Sunan adakọ ìgbà tá a rí àdàkọ àwọn àwò ìparí àdéhùn yẹn àrípa Abi ọ̀dà akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ a sọ pé rawahu kada babu kada àdéhùn raqm kada juz'u kada safha kada wa sakata Abu Dawud wà dákẹ́ sẹ́mi ọ̀pọ̀ dákẹ́ ọ̀hún àti sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé hadithun bọ́ọ̀lù ọ̀lùhùjà ẹni tóun náà bá ti ń kàwé òun náà ti mọ̀ pé ìtumọ̀ ọ̀pọ̀ dákẹ́ yẹn ni pé àdéhùn yẹn á lè fi ṣe ẹ̀rí. àwa lọ sínú síra al-Mundiri yàn tẹ́sí ohun tó da gbogbo hadith Abu Dawud ọ̀dà ìgbà tá a tún débi tó náà kọ àdéhùn táwa à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní ìsinsìnyí àtúnbakó náà tún sọ̀rọ̀ torí pé múndìrí náà ti sọ pé tó bá yẹ pé dídákẹ́ Abu Dawud nítumà tó tọ́ka sípá dèkì á lè fi sẹ̀rí èmi náà kọ́ máa dákẹ́ àmọ́ òun rí i pé àwọn ibìkan wà tábù Dawud ti dákẹ́ tí ọ̀yọ́ kọ́ dákẹ́ torí ìyàwó wa sọ pé wàsẹ́kẹ̀tà anhu al-Hafiz al-Mundhiri ajẹ́ pé múndìrí náà tún dákẹ́ tó bá yẹ pé ní parí wọn á lọ wo tíra àlùbáníkà wọn á rí kálùbáni sọ pé hasan ajá pé kò sí wàhálà ń bẹ nítorí pé mo ti rí nǹkan tó lè jẹ́ pé mi fúnra ara mi kí n pè ní hasan tó yé wa àmì mi fúnra ara mi ta ló dá mi mà wọ́n ti máa ń kọ́ mànù o kì í ti kọ́ máa wúra rẹ pé àmì hasan awo fúlàní wọ́wọ́ so ọ pẹ́ láti rí ọ̀rọ̀ ẹnìkan bọ̀tí wọn náà ti mà ṣíọ̀ nípa ti fi yín kọ́ èsè báyìí ọwọ àfitì Albani yẹn ó fi gbé e wípé wàhásánàhó Albani. tọ tí mọ́ńdèrè tó ń bá dé tó sọ pé dídákẹ́ tàgùdà ó dídákẹ́ yẹn kò mú láì báyìí láti tèrè àbí àbùkù tí àbùdá ó sọ pé ń bẹ ń bẹ kò sí ń bẹ láì báyìí láti tèrè rí ọ̀pàtàkì tíra àti ọ̀là pè ní mọ́tọ́sọ́rọ̀ súnáni àbí ìdáwó. ìmọ̀ àti àbùdá ó sọ pé hadith munkar táwọn afáàdé fún ẹsẹ̀ rí kò túmọ̀ sí pé ẹ̀kọ́ táàdé sì yẹn kó sínú kò nítumọ̀ o ṣùgbọ́n nǹkan tí ń sọ fún wa ni pé ọ̀nà táàdé sì eléyìí gbà wá àdéhùn tó ń mọ́ńkàrà ṣùgbọ́n àdéhùn tó sọ àyè tó wà hasan ọ̀wà nípa pàànàbí lórúkà tí wọ́n ṣe látara wárí kọ̀ wárí kí ni jẹ́ wárí ọ̀nà ni silva ànábì lórúkà tí wọ́n ṣe látara wárí <coughs> kọ̀ wárí kì ní jẹ́ kí ni sílvà táwọn bá fẹ́ lò ká àwọn ọkùnrin tálẹ́ ló ti irin àgbọ̀dọ̀ lò òrùka rin ànábi pé ní òrùka ṣetán láì fáwọn Yorùbá òrùka ṣetán ni wọ́n máa ń lò òrùka tí wọ́n tí gíga tí wọ́n lọ ni tí wọ́n wọ́n máa ń fi sọ́wọ́ wọ́n lè sọ pé àlùwò àlùkákò pé gbogbo àwọn òrùka ṣetán nìyẹn ẹ gbọ́dọ̀ lò. nọ́mbà two tá a lè lo òrùka tán ṣe látara gold ọkùnrin ò gbọ́dọ̀ lò obìnrin lè lò. nọ́mbà three òrùka tán ṣe látara silver tá a lè lò a lè lò. wọ́n sọ òrùka látara diamond tá a lè lò ká má lò lọ da àmọ́ tó o bá lò ọ̀sẹ̀ nítorí pé kò sẹ́rìí tó sọ pé má lò òrùka diamond kò sórùka tó sọ pé má lórúka lóòlò kò sórùka ẹ̀rí tó sọ pé má lórúka almarjan àmọ́ kọ́ má lò ńlọ́dà kọ́ má lórúka sílvà nìkan ẹ mọ̀ pé tó bá yẹ lórúka sílvà ẹ ń ṣe ń ta ọ̀ ọ̀rọ̀ ti láti ara sílvà tó kọ́ táwọn ọkùnrin ọ̀tọ̀ sí wa ọ̀ wọ́n á lọ mẹ́tíkà wọ́n á bọ̀ fẹ́yìn ìgbà ìtọ́tọ́ kọ̀tọ́ fọkùnrin obìnrin kọ́ kò bá jẹ́ silver kò bá jẹ́ gold kò sí tó burú ń bẹ kò sẹ̀dìgbà tó bá lọ mẹ́ta ìyẹn ní kéde ìsìn o lè fẹ́yìn silver sẹ́nu o lè fi ti gold sẹ́nu ọ̀sẹ́ni tí ó mọ̀ sí kò túmọ̀ sí pọ̀ lọ mẹ́ta eléyìí ẹ̀ ti address ipò lọ mẹ́ta aláàjì ni ọ aláàjà tẹ́lẹ̀ náà <laughs> ta ló ní kó máa sọ ọlálàájì aláàjà fún mi mo rò pé yé wa torí pé kí ni a lọ sí mẹ́ta a lọ sẹ̀sìn tí wọ́n á lọ sẹ̀sìn mo gbọ́dọ̀ kọ́ ságbárí ìgbàjẹ́ ṣe sùyàmù rọmọdán tí wọ́n pè ọ ní ẹni tó ṣe sùyàmù ta ló pè ọ bẹ̀ ìgbà tó ṣe sọ láti fàájì ní ìsìn tí wọ́n pè ọ ní mùsọ́lì ta ló pè ọ bẹ̀. àbùkátà rẹ̀ bí kọ́ọ̀sì gbogbo nǹkan yẹn lè bàyàn ní sẹ́jẹ́. torí ẹ̀ àdìsí kan ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé àní rádìsí ní ti ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀. sáàni ìdájọ́ káwọ bí tá ti fẹ́ tọ̀ káwọ bí tá ti fẹ́ yàgbẹ́ pẹ̀lú nǹkan tó rúkọ a yọ kótó dị di pa wọ bẹ̀ wọ́n ti wá mọ̀ pé gbẹ́ńdọ̀ ọ̀làmù ìtọ̀ ọmọ àtọ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú ni tó tiẹ̀ yẹ gan kó fún kankan tó rúkọ aláwọ̀ bẹ lára rẹ̀ sára kọ̀tọ́ nígbà tọ̀ nígbà tó ti lọ tó ti máa without notice ni wà without notice ni wà má fi nǹkan tó rúkọ bá ń bẹ lára